الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه وسلم Jenama Muhammad sallallahu alaihi wasallam nínú àdúgbò bàbá Anas aláwọ̀ láyé tàbánà yà na àdúgbò ọlọ́wọ́ta ìdógbé na zága bè yí kò dátó kẹ́nìkọ́ kàáyí máa wá tàmà kò ń kú kánì kí ló dé kó ní nira yí pọ̀ jù ní náà mi ní kí ẹ̀ má torí sẹ̀mí yóò lórí fún mi dákùn jẹ́ kí ẹ̀rẹ́ mẹ́sẹ̀jì wọ́n ká láti lè wọ́n fáyé tó pàyẹ wà lórí pátáwà pàní bákan náà rí ọlọ́run nígbà tó a bá máa rí pé kí n kú òní ó dà fún mi ọlẹ̀ pa mí yìí ló jẹ́ pé àwọn àbá ọ̀rọ̀ wọn ò jẹ́ ọ̀kan nípa wípé ń ní amátọ̀rọ̀ kú kí ìrẹ́fẹ́ ká sọ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń bẹnu

وكنت نسيا منسيا النبي يوسف يا مريم عليه السلام قل يا ليتها يا ليتني قل ما جاء المخاض إلى جزء النخلة قالت يا ليتني مت قبل هذا nígbà tí Mariam àfẹ́bẹ̀ Ìsá tí wá rọ̀bí bí sẹ́ rọ̀bí náà nìbànújẹ́ ti má bí ọmọ àyíká ìbànújẹ́ òkú ọlọ́kàn ó wá rí pé nígbàtí má gbọ́mọ lọlé ọmọ tí mo mọ̀ mí pẹ̀lú ọkọ ìdásí bàbá rẹ̀ kó o ní ṣèwá fún wọn eléyìí ó ní jẹ́ Mariam kí ni káàkiri sọ̀rọ̀ lélẹ́ àpáyà náà ní ìta gbọ́ lóbẹ̀ ni pé Mariam kìí kó tọrọ ọkù tó ilé ìtàun tàmá ní ni pé ibi tí ń rí lónìí ipò tí mo wà lónìí ẹ̀yẹ tó súnmọ́ kó bá mi látara pé ìbímọ tí ò ní bàbá aláàrí kò tí ẹ̀ ní bàbá kankan ni bóò ní ṣe tí wọ́n yá máa ṣe ń bẹ̀rọ̀ ni pé tí yẹn bá ń bẹ nínú ṣòro yóò wà bẹ̀rẹ̀ ọpọlọ pa mí kí ṣòro yìí má wà á sọ mí di nǹkan mi ètò ìrìnlẹ̀ jù ní ọ̀rọ̀ àwọn àfáà ní pé kò tọ́ kéèyàn tọrọ kú téèyàn bá sì tọrọ kú kéèyàn tọrọ rẹ̀ níbàámu bí sáà nàbí ṣe kọ́ wa tó ìwà lè rò bí pé kọ́ kú níṣòro rí fi parí tí ó wá jẹ́ pé lẹ́yìn kọ́ kú níṣòro wa tún bẹ̀rẹ̀ ó ní anábì fi ní láyàtà máa ń náyà na àádókùnrin rẹ̀ máúta ẹ má máa tà máa kẹ kú má ìdóòrè nazala bìí nítorí ìlera kan àbínira kan tó bá yín àdúrà tó yẹ kẹ́ ẹ̀ máa Allahumma èrò mi àfàyè ní dákùn jẹ́ kí n máa bẹ̀ máa ká náà ti lè háyà tó ọ̀yọ́ ọ́nlé nígbà wàtàwáfàní máa ká náàtí lè wà fàátù ọ̀yọ̀rọ̀lì ìyọ́lọ́run pa mí nígbà tọ́wọ́ bá mà pé ikú ló lóore jù fún mi bó ṣe wáyé pé lò nígbà tí ikú bá ti wá súnmọ́ ẹnì kọ̀ọ̀kan wa àwọn àṣẹlẹ̀ ńláńlá sì wà ní fúṣọ̀ báyìí àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá náà ṣẹlẹ̀ sí wa nígbà tí wọ́n á máa kókó ṣẹlẹ̀ ńláńlá yóò ṣẹlẹ̀ sí wọn ní wà pagabalẹ̀ ní òkúra mọ́ kò ní rí ọlọ́run fẹ́ máa tọ́wọ́ ọlọ́run fẹ́ báyìí ní ó bọ́ ọlọ́run fẹ́ kó fẹ́ akọ́kọ́ ṣẹlẹ̀ ńláńlá tí ó ṣẹlẹ̀ síyàn nígbà tí ó kó bá dé òun ni àlẹ́ ìtìdọ́rù àlẹ́ ìtìdọ́rù ìtẹ́kùn bẹ́ẹ̀ ni òdúró màláìka ti lè máa wò ká màláìka kú ká sọ̀kalẹ̀ wá báyà tó màláìka kú nípa gbogbo èèyàn gbogbo ẹni bá kò sẹ́yìn ẹ̀ka tó kú tí ò kú látọwọ́ màláìka kú orí ẹ̀dọ̀wọ̀ máa kú alákùnrin wọn ti lẹ́rìí ẹgbẹ̀rẹ̀ dákúrọ̀ ó lẹ́ni àyà sí yípo ní ó máa ta gbogbo ẹ̀dá gbogbo olùsẹ̀rí láyé ó lẹ́ni àyà tó kó máa bá onímọ́lákùn máa òtù onímọ̀láíkà kíkálùkù ní màláíkà owó pẹ̀lú lórí ṣàwọn àti owó sórí àwọn òjíṣẹ́ bá ó bá pa ẹni tí kú bá kà wọn sì ní sàṣe ètò inú òyà màláíkà gbogbo ní pé wọn kò sí ní ṣe láti tàwọn ọmọ àti mọ̀ bí kó ṣe gbé bá mọ̀mí ní ó yàtọ̀ sí bí ó ṣe gbé bá kéde nígbà tó pa ọmọ ọ̀dọ́ ara wọn ikú wọn náà lọ́jọ́ ara wọn bẹ́ẹ̀ ni ibùgbé sí wọn lálùkì yá mọ̀ ọ̀dọ́ ara tí kú bá súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣẹlẹ̀ kan ní ó ṣẹlẹ̀ sẹ́ni tí ó kù àwọn àṣẹlẹ̀ yìí èmi àti ẹni wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó fẹ́ kú ìsì ń fílẹ̀ àwọn àṣẹlẹ̀ wọn àṣẹlẹ̀ kò ta wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tágá ẹni yìí ń gbàmí sí mẹ́ wàhálà ó lè má hàn sí mi àti ẹ̀ta àbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ṣùgbọ́n tọ̀hún ni ó máa rí ìfúra rẹ̀ nínú rẹ̀ ní pípa lọ́wọ́ láàárín ẹ̀sì mímọ̀ kankan tí ó ṣẹlẹ̀ sí torí ńgbà náà lọ́rùn ó ṣúnmọ́ ara jù yín lọ nígbà náà lọ́rùn ibi tí ń lọ ọ̀dọ̀ ọlọ́run rẹ̀ láti lọ gbẹ̀sán sí rẹ̀ ó súnmọ́ ibi tẹ̀yẹ́ rò bí ìwé ń bẹ pẹ̀lú yín lọ́wọ́n náà nù agbọ́gbọ́kú ilé ìyìn mi ń kó asúnmọ́ òkú tó fẹ́ kú nígbà tí ń pọ̀ka kú a máa ń bá ayé nínú ìbànújẹ́ ẹ̀yìn òsínlẹ̀ ẹ̀ ní máa ti ń ṣẹlẹ̀ sí i láwọn àbánújẹ́ nígbàtí ó yẹ bá súnmọ́ inú àwọn nǹkan tí a gbọ́dọ̀ wá mà ní pé nígbàtí kú bá dé ìgbésí ayé mùsùlùmí yàtọ̀ sí ìgbésí ayé kékeré bí títọ́ ṣe bá mùsùlùmí ó yàtọ̀ sí bí títọ́ ṣe bá kẹfẹ́ àkọ́kọ́ náà bóòlù títọ́ bóòlù ṣe bá mùsùlùmí bóòlù títọ́ bó ló ṣe bá mú mẹ́rin kárí bá rẹ̀ pé kò sóre tíyàn lè rí láyé tó jẹ́ orin kéèyàn jẹ́ mùsùlùmí kò sí orin tíyàn lè rí láyé tó tó orin kéèyàn jẹ́ ọ̀rẹ́lẹ́yìn muhammadu tó jẹ́ ọmọlẹ́yìn ọmọlẹ́yìn tẹ́gbà muhammadu sallallahu alaihi wasallam ìdùnnú ṣubú tayọ nígbà tí kú bá dé ẹ̀yìn lẹ́yìn máa ṣubú ṣubú mú màá rẹ̀ ní tiẹ̀ ni ojú omi ọmọ ìrìn náàbẹ̀rọ tó ní ilẹ̀ ọ̀bì ààrà ọ̀bẹ̀rọ nígbàtí kú bá dé ohun tó rí kọ́lẹ̀ yìí rí ni ó máa rẹ́ ní pọ́ùn ti ríbi tí ó dé sí tó ẹnìkan ò ní kú ẹgẹ́ bí tàbí Muhammadu orúkọ wa àfi kó ríbi tí ó dé sí mẹ́yà bá jẹ́ kébèrè ní ó ríbi àríkẹ́ ọlọ́sàn ẹ̀kọ́ wa bóò làwọn ọmọ ní ṣe ń kú ipò làwọn ọmọ ní ó máa bẹ nígbà fẹ́ kú inú súrọ́tù fúsì láti láti àyà 30 ọlọ́ni ìnàlẹ́bí ẹ̀kọ́ tá a fi ilẹ̀ tẹ́nu masìkò káàdì wọ́n gbà tá a sí má ìyá àti bàbá tí ń bẹ lẹ́yìn èmi tí mo bẹ́ pò níṣẹ́ ríbi tọ́jú ìyá àti bàbá ẹ̀rọ máa wá bò kí sẹ́yìn ò ní bà bàjẹ́ fún báyìí pò lẹ́yìn yóò ṣe wá dá láì sí máa ní ẹ̀rọ àkọ́kọ́ nù ìbẹ̀rù ẹ̀kejì tó kú ó máa bà nígbà tó bá fẹ́ kú oní tó ń bo ní jẹ́ lọ sáàlì ìran ẹ̀rù méjèèjì ọlọ́run ọba àlékè ọlọ́wọ́ àwọn màláìkà kalẹ̀ wá fún onírò wípé má bẹ̀rù tó ikú ní orí tí ó ní orí tí ó dé bá irun ẹni nígbà tí wọ́n fi àjẹ Asia ìyàwó bẹ̀rẹ̀ àwọn náà bí a sì pọ̀ tó bí a sì ń yẹ tó lòun níbi tó fẹ́ lọ dé sínú àlùkìyàmà bí a sì ń pọ̀ tó àlùkìyàmà lòun tí ó kù àfikórí makana múrùfè níjà àti áwòfè náà kóríbò lòun ó lọ darí sí lòun ó darí padà sí bóyá inú àdìjánà ni àbíbò lòun ó darí padà sí àbíkọ́nà kọ́lọ̀ kó kàwọ́ sínú àwọn tí ó kù ní rẹ̀ ẹ̀wọ́ ìpẹ̀bẹ̀ rí tó ń lọ́gbà kú bó ń lọ ṣe kú ní kálọ̀wọ̀ sí lọ́tù fóòsì láti bákan náà kálọ̀wọ̀ lọ́tù mẹ́sàá bákan náà nínú sọ́ọ̀tù nìsá àyà 97 ìnàlẹ́rí ìdàtàrà fàtí wọn lọ lè pé wọ́n kọ̀kọ́ máa bú wọn lá ìsì máa bú ebú tí màláìka wọ́n máa bú yàn àmì pé ìgbẹ̀yìn dákùn ọ̀rọ̀ ẹ màláìka bá sọ kalẹ̀ nígbà tó mẹ́pa tí màláìka bá ń bú ẹ̀ńdà ẹ̀rì wọ́n fún un ní orí ìbàjẹ́ nù pé ìgbẹ̀yìn rẹ̀ dà lọ́bìnrin náà kírun bí táwọn wà láwọn fi kírun wọ́n ní ká má gbààwẹ̀ níbi táwọn àgbé láwọn òfin gbààwẹ̀ máa ìbànújẹ́ àti ní àti mẹ́nu kúrò iyì ẹkùn wá sọ pé wọ́n pa àwọn kèbèrí pẹ̀lú irú kú tí wọ́n lè ta mùmí nínú nẹ́ra kùrọ̀ sí wípé ẹbí ìlú rẹ̀ kò ju àwọn wọ́n mú àmà wọ́n máa là á máa wà lójú wọ́n mú àmà wọ́n máa là á máa wà ń bì wọ́n máa wà lórí wọn lórí wọ́n dà bàní àríyìn kan ẹ máa tọ́wò láti sìn lọ tá a fẹ́ múlò bí ni pé ikú tí ó ṣẹlẹ̀ sáwọn kèfèrí ikú lálá ni ikú tí ó ìsì ni generally ikú tí ó ṣẹlẹ̀ sí gbogbo èèyàn ìsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ on ìsì tí ń bẹ́nu òkú kèfèrí ó ju téèyàn lè ìròyìn lọ tọ́lọ́ sàlàyé fún wa 25 27 ọlọ́ni nàlẹ́rì ìlàtàdù àlá àdìbàrìhìn mẹ́mbàdìmá tàbáyẹ̀rẹ̀ láwọn olùgbòdá aṣàyẹ̀tọ́nù sọ̀wọ́lá lọ́wọ́n wà múlá lọ́wọ́n lẹ́nìkàbí annàmù kọ́lù nílẹ̀rì ìlàkàrí ti pàrọ̀ ọlọ́pàá nígbà tí anábì Mùsá àrísọ́lá nígbà tí màláíkà púpọ̀pọ̀ dé lọ́pọ̀pọ̀ ọjọ́ tí ò wá níwà màláíkà tó wá kalẹ̀ kúnlẹ̀ anábì Mùsá tó yọ sí Mùsá pé ajímọ̀ bàbákà ọlọ́pẹ̀ kí ni Mùsá ti mú ṣẹ́gbà lójú ìṣẹ́kò ṣíọ́ ìtumọ̀ ọlọ́pẹ̀ ọ̀sìn ní pé kú yá náà lọ́pọ̀ sẹ́ni fẹ́ kú sábà ń tí padà máa máa wà nábì ọlọ́run padà gbà pé àwọn ẹ̀dì àti ìwú ni pọ́lọ́wọ́ bó jẹ́ káàmà bí tí wọ́n lọ náà kò sẹ́nìkan tí wọ́n fa ìjẹ́nà bí àkè ìkọ́ ti háwó tí ìwọ́n ní wọn gbígbà kí sí ń bẹ tàbẹ tí gbogbo tí ń bẹ́ẹ̀mẹ́ nínú ìgbádùn bẹ́ẹ̀mẹ́ kẹ́nìká pọ́pọ̀ lẹ́kùnká àwọn àbújá ààrẹ́kùn náà méjì o ààrẹ bí sími láìdá tó bẹ̀rẹ̀ tó tí a ó jẹ ámẹ́lẹ̀ ìdásí káwá fi zèrè dáwòrìsì tí ń jọ gáàlì jẹ́ náà káwá fi hàn pé èyí àdábì ọlọ́run ó ti yẹ o ṣe ọmọ abẹ́nu ayé mi ni àbọ̀fẹ́ sọ́kọ̀ kò sẹ́ni kẹ́nu àdábì ọlọ́run tí ò ní mú wà lè kìyàwó yẹn ló fa ń lọ tí annabi fẹ́ kún yàwó aṣọ lọ́wọ́ tààlà aka wọ́n ní bàṣíyà omi gánbẹ́ lẹ́gbẹ̀ẹ́ annabi sọ̀rọ̀ sálẹ̀ tí wọ́n dá omi sí ibi tí nira omi yìí wá pọ̀ dé nábi ó ma wá fọwọ́ bọnú omi ní ọmọ fi bọ́jú bìlíbi pé kí bí omi tó ń fọwọ́ bọ́jú tó omi bọ́jú kọ́ ní ó lè jẹ́ kí ni àkó tutù kó ìlú ìfowópamọ́ ìbànújẹ́ tí àwọn arìnrìn látara táwọn ẹkùn anábì ọmọ ọmọ ọkànnú mi ni ó máa fi bọ́jú a máa wá pàrùkẹ láìlá ìlàlá àkọsọ́bà mí tó yẹ kí yán sì lódòdó àbọ́dá lóòtọ́ ilẹ̀ nínú mọ̀wùtí sákàrá àti ikú ìmọ̀ ó ní agá o anábì pariwo kàn yí pariwo yí pariwo yí pariwo anábì pariwo yí wá dàpọ̀ lásìkò ọlọ́pẹ̀lú ọmọ ọ̀gbọ́n àsìkò mẹ́tò abẹ́ apọ́sí mẹ́mà bẹ̀rẹ̀ láyé ìdí ọlọ́wọ́ ti ànábì níbi tí wọ́n lọ́lá ìkìyà ilé ànábì apátímẹ́ntì wọn lẹ́nìkan wọn nígbà wọn lọ́lá ìkìyà ọlọ́wọ́ wá fi hàn wá fàkúlì àbáyìnà dáadìkà wọn láàdà ọlọ́wọ́ ànábì ní ọ̀ṣẹ́ pé sọ́ọ̀nà abẹ́láyé ọ̀tọ́rọ̀ bí wọ́n jíyẹ̀ wá aṣáájú gbára bá ànábìlì jí ànábìlì òṣèlú gbájú wípé bí ó ìlà ọlọ́run nípa màláíkà kí wọ́n mú wọn ní ìyọ̀nà sáfún ní ìrúgbà ìyọ̀nà ọlọ́run pàdé wọn wọn lápá máa ìdẹ̀kà fàáṣirò lẹ́gbẹ̀ẹ́ láti ilẹ̀ tí ó tuntun àwọ̀ wọn lọ́pọ̀ pọ́pọ́ ara mọ́tìlì wọ́n fún nílò àpánlẹ́jọ́ náà tọ́jú kalẹ̀ فليس شيء أحب إليه مما أمامه nígbàtí ìyàwó ti lé wá kúrú tọ́lọ̀mù wá ní kábà àdìjẹ́nà rẹ̀ hàn kó fi ogbó ìgbádùn àdìjẹ́nà rẹ̀ hàn kò ní sí kìíní kan tí ó wù ú gbà náà máa ń fi rọ̀ lọ́dún fún wa ń jẹ̀ kan wípé kì í ṣe àìfẹ́ púpọ̀ ní ìdàpọ̀ àyèmá kí ni ó ṣẹlẹ̀ sí wa lẹ́yìn ikú là ń bẹ̀rù ní bá pé lẹ́yìn ikú àdìjẹ́nà rẹ̀ hàn bísímilláhi ká máa lọ báyìí kí nìkan ìgbéláyé àìní máa mà dájú wo là ń lọ lẹ́yìn tá a bá kú dálà àfẹ́sà tọ́lọ́pàá tí wọ́n ní káwọn màláìka wá sọ fún ní àpé rẹ̀ mùmíní àbùṣèlú fọkànbalẹ̀ ilé rẹ̀ nì ìkẹ́tọ́lọ̀ ń tọ́jú kalẹ̀ fún ọ nílá nìjẹ́ náà nígbà náà lọ fàràhàbà lèkọ́ ọ̀wọ́ tí ó wà ní ẹkùn pàdé ọlọ́pọ̀ àbàwọ̀ olùkọ́ ọlọ́pọ̀ wà ní ẹkùn pàdé ọlọ́pọ̀ anábìyí wà ń pẹ̀lú káfíìmù ẹ̀rù gẹ̀bẹ̀rù ilẹ̀ àdọ́rọ̀ ọ̀run táwọn mọ̀láìkà fún bá kí táwọn kí dáadé bó ṣíra bí àdábìlà wọ́n fún ní rọ́bà ló jẹ́ ìyá ní ti ẹwọ wà á kò bá ti ọ́ jẹ̀yàwó náà rẹ̀ lẹ́yìn ní ọmọ ibi tí ó dára bí sí nù náà fàlẹ́sà ṣe yóò náà kíráhùn ilé ìmí máa máa máa hù nígbà tó bá ti wá fún ní òwe ìwọ̀ náà kò wá ní sí kí níkan tí ó kórìíra ju kókù lọ fàkàrí àdìkọ́ àlá ní òwà kórìíra kó ń wá pàdé ọlọ́run fàkàrí aláwò àmàláìkà méjì gan yàtọ̀ sí ìbáwò tí àwọn wọ́n sọ kalẹ̀ agbègbè sámà amàláìkà méjì wọ́n mú aṣọ ìsìn òkú wọ́n láti bá ìjánà wọ́n mú pẹ̀fíùmù táà máa ń fi sóòkù lára àkánwá látàrí ìjánà èmi àti ìtòkù gbọ́kú aṣọ táà máa fi òkú ara lámọ́sọ́gbò ẹ̀mí kọ́ amàláìkà ní máa ń ṣe káfà ní òkú mùsùlùmí àwọn ni wọ́n wà mú omi kan wá láti inú àlìjánà láti wá fi wẹ̀ fẹ́mi mùsùlùmí asìtàn amúlọ́wọ́ wọn ó wá ẹni tí wọ́n ti fọ̀ tí wọ́n ti wí lásọ àìjẹ́nà yìí bí wọ́n sì máa gbé lọ́nà oyin túmọ̀ fi ẹ̀mí yìí náà tọ́lá bá ń gba àkùránì wọ́n wá lọ gbé ẹ̀mí sínú ọ̀gbádùn nínú òkè òkè àìjẹ́nà bẹ́ẹ̀ nígbà tí kú bá dẹ́kẹ̀fẹ̀ rí náà lẹ́yìn màláìka kú tí ó wà pa àwọn màláìka méjì ní ó sọ̀kalẹ̀ látọ̀kẹ̀ sọ́mà aṣọ tí ó da àti tùràrí tó mú ò dá àwọn tó mú lọ́wọ́ àtòmì tí ó dá láti wá ìpàdé ẹ̀mí kèfèrí ọlọ́pàá àwọn nǹkan ìpàdé ẹ̀yẹ ń wò nílé tí ẹ̀ sílẹ̀kùn fún sámà àkọ́kọ́ gbèlèǹtà sí sámà kèjìdẹ́lẹ̀ keje àwọn ìdí ní mọ́bẹ́ fi sí jíìn láàdẹ́mì wọn sínú sí jíìn níta afẹ́fẹ́ ilẹ̀ ń bí ní pé tíyàn bá ti kú tíyàn bá jẹ́ ní inú yóò máa dùn láti kú ni ní mẹ́nu àdínsì àbáwa àbúsẹ̀kẹ́ fòròrí ọdí Allah تعالى عنه. وني إذا ìzáwúdí الجنازة ìjànáza nígbàtí wọ́n bá ti tẹ́ òkú láti sin òkú fàtàmà aláhàrùn ìjálù aláàánákìhìm tó dípò páwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa gbé òkú sọ́rùn ní gbígbé ipá afẹ́lọ́sí bá a ṣe máa ń gbé òkú séjìká wa báyìí pé kú yìí òkú dáadáa ni ẹni ṣe dáadáa kú láyé ni kọ́lẹ́tì àní kọ́lẹ́tì náfúsù záálíkà lèmọ̀ yìí jì ẹ̀mí òkú ni ó máa wá sọ fáwa tá à ń gbé àwa lè má gbọ́ gbọ́n ní èdè kan tí ó máa fi sọ ní sọ ká lè gbọ́ lábìrin sọ pé ní tí ó máa wí nù pé ẹ̀ bá gbọ́ pé kọ́ dìímú ẹ má dá dúró. ẹni tó wọ nígbàtí fún jọ́jú Buhari wọlé president Nigeria ó wọlé wọ́n ṣe ìgbò ní March 28 ẹni ò tí until ìgbà tí gíní tó May 29 tori kò tí èrí loju ń yá láhùn lójú ẹ̀ ń yá láhùn oṣù méjì tí ń bẹ láàrin ìgbà tí wọ́n inaugurate ń bí ọdún mẹ́wàá ni torí wọ́n máa fẹ́ lọ rí gbádùn ni ni kèfèrí nígbàtí ó bá kú tó ti mẹ́bi tó mọ́dé yóò máa rí báwọn èèyàn rí pẹ́kọ̀ dí mú ní ẹ̀dàkùn ẹgbẹ́ mi kíákíá ó ní òfítọ́ kí a máa máa má dìlé sísí òkú mùsùlùmí ẹ̀ẹ́bí àjẹni ó ti rí gbádùn ẹwà ní kọ́ máa lọ àwọn ará ẹ̀ tọ́jú ẹ̀ àmì wọn pọ̀ dẹni pé wọ́n lè gbókù sínú yìnyín fún ọdún mẹ́wàá láti ọdún mẹ́wàá ni wọ́n láwọn fẹ́ wá sí á pẹ́ tó kù mùsùlùmí ni ẹ̀fì àjẹ́nu tẹ̀sẹ̀kùn tó pẹ́ kẹ́ tètè gbé e súnmọ́ ibi tí ó ti lọ rí dáadáa rẹ̀ pẹ̀lú kí a ti bá wà sọ abẹ́ àti ọ̀rọ̀ àti ìlà àdìhà pẹ́pẹ́ kù tó kù yòókù tí ò rí dáadáa sí láyé yóò máa wá sọ báwọn èèyàn rẹ̀ wípé àyìnà ya máa bú náà bí ha ébùlẹ̀ ń bó lọ ébùlẹ̀ ń bó lọ anábìíní gbólóhùn ta ló kó máa wí yìí yẹ̀sìmáhù sọ́wọ́ta ha olóṣẹ́ ìdí gbogbo ẹ̀dá ní ó máa gọ́n sọ gbọ́nà kókò mọ̀ ní ẹgbẹ́mìlọ adìẹ àdúgbò yìí gbọ́ màálù ti ń bẹ̀rẹ̀ àdúgbò yìí gbọ́ bí òkú ìsin bàbẹ̀ má dìlé ìrìnmá tí ó ni wọ́n ń gbé yóò máa pa gbá níbùlẹ̀ ń gbóhùn lọ níbùlẹ̀ ń gbóhùn lọ gbogbo ẹ̀dá ọlọ́run ni ó gbọ́ kẹ́límà yìí nígbà tí bá ń wí èèyàn nìkan ni ò ní gbọ́ nítorí wípé wọ̀láwọ́sẹ̀ mẹ́àrí ìsáàrùn lásọ̀ ẹ̀tọ́ kíyàn ká bá ṣe ní sékílì gbọ́rù kẹ́límà yìí ní òkú ni ó ní ó dàkú yìí ni láti máa yọ ọ̀pọ̀lọpọ̀ náà wọn àwọn olùmọ̀ lèmi ó kẹ́lọ sàárè látara àwọn nǹkan àmì ti ń gbọ́ àbí látara ìbànújẹ́ àti ìbẹ̀rù ọ̀nà tí ó tòun sí ọkàn rẹ̀ ló jẹ́ tó fún màdìbà kú gbogbo ẹni tí ó bá kú ní pàtàkì jùlọ mùsùlùmí nígbàtí kú bá dé èso àbẹ̀wò nígbàtí kú bá dé èso àbẹ̀ gbogbo ẹni tí kú bá ti ṣe tán láti ka yóò wá bẹ̀wò ní òwò àpòsítì ẹ̀ eléyìí kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àfẹ́rí rẹ̀ kọ́dá ọ̀pọ̀lọpọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn ẹni àná bẹ́sùn ṣe máa wá ń gba àwọn ìyàwó pé àsìkò tí èṣù máa ń sábà wá bẹ́ ìyàwó yìí lásìkò tí ìyàn fẹ́ kú tó yí ìgẹ̀dí mẹ́ láàrin àwa àtẹ̀sù gẹ́gẹ́ àgbàdì ẹ̀rìn ní ẹbá fún jọ́nà àpìsí àdánilá

فيعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها ẹni àti bílò ìmòmìnì ìṣẹ́ ìsìlámù láti pìlẹ̀ ayé èṣù tí ó lọ́wọ́ ní fílẹ̀ yóò kọ́ ní wá sí yóò tí ìdẹni pé nígbà tó kù díẹ̀ tó kù bọ́ yóò ṣe ìdàmú ìmọ̀mù tó kọ́ bí ọmọ ọmọ tààrà wọ́n fi ní lẹ́nu tí àwọn àpẹẹrẹ kan pé àwọn àbá wí fún wa wọ́n sì sọ pé wá níwá ọmọ ó lè wá níwá àbúrò olúmọ wá fún wá sí máa pè ní pé wá sí gbàmí inú ni a ṣe ìyàwó pé ìyàwó ló pé ìsìlámù pé àjẹ́nà pé ṣe nàṣàlánìyà yóò fẹ́ gbé mùsùlùmí kúrò lórí ojú ọ̀nà àwọn ẹ̀yẹ́ wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ inú tó sì dáwọn ẹ̀kọ́ tí a máa ṣe bẹ́tẹ̀ máa ń pọ̀ pàtó wọn ni pé a gbìyànjú kàmàpé láìláyà lánà kò ṣe lẹ́nu àdínà lórí dáadáa kò wá ní máa sí ní orí dáadáa máa sábàbí ọkọ̀ ní àwọn sábàbí wọn tó máa fà ká alìfàsáàdù fílẹ̀ ẹ̀tìkọ́tì káàdì ọkà kí yẹn gbé sọ́kà ọlọ́pàá dáa ni àkídà Yorùbá ti dáa ó gbìyànjú máa tún sí tí ẹ bá láwọn ma ń sábà kó bá ìbáyìí ara tí ma ń jẹ́ kí ìyẹn padà kúrú ikú tí ò dáa ó lè jẹ́ mùsùlùmí ó jẹ́ kí dáa rẹ̀ bá ti tọ́ tí n tó gbé sọ́kà nípa ọlọ́run ó bad ending yẹn lè máa kí n wà tó máa gbà ẹ̀ lóòótọ́ kí zaka rẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀ kó mọ́sàláyì máa lọ ájì gbogbo ọdún lóṣù fún gbèdègbèdè àkídà wo ní àdíọ́kọ̀ wo ní pẹ́ láàrin ọ̀rọ̀ àkọ́lọ̀ sọ́wọ́n fún àní eléyà gbọ́dọ̀ jìnà sí tẹ́tí yẹn bá bẹ kí yẹn máa tún àkídà rẹ̀ wò lóòrèkóòrè kó máa tún àkídà rẹ̀ wò ní gbogbo ọba kó má fìgbà kan lẹ̀ láì ní máa lọ ṣe mọ̀rọ̀ já in tó gbé sọ́kẹ̀ ọlọ́ tó inú àwọn tí ma ń jẹ́ kí èèyàn nígbẹ̀yìn tí ó dáa bẹ́ẹ̀ sì ni téèyàn bá kúlé lórí ni wọ́n gbẹ̀yìn lórí o ìbá fòkùn àdámà àdámà má tààrí lọ́wọ́ kílàkó jẹ́ mùsùlùmí ìyá dámbù náà ni ló kọ̀kọ́ bẹ̀rẹ̀ sí máa fi jẹ́ náà túnú àwọn sábàbí tí ma ń fa kígbẹ̀yìn má da alìbàsáàdù fílẹ̀ ẹ̀tẹ̀kọ̀ orin kí n tẹ́yàn ní lákìrí àmàdà kí àkídà ìmọ́dé àkídà alìmùsùlùmí náà wáyé àkídà àwọn mùsùlùmí àná àkídà àyà kó takọwọ́ àkídà tí asìdíkù radiyallahu ta'ala anhu tó ní kákìlá yàn nípa ọlọ́run nípa náàbí tó máa dáa owó àkídà tó yẹ kí yàn gbé sọ́kà tí yìí ó bẹ lọ́mọ ọba àdìkì ọlá kó páyàn lé lórí wọn ni wọ́n àkídà tá náàbí kú á kì Bolsonaro. lu táwọn ahálù súnà wal jamaa tí wọ́n gba sẹ́wọ́n sàábí àtàwọn tábì tí wọ́n ní lọ́kà nípa ọlọ́run nípa nàbí ọlọ́run nípa àwọn sàábí nípa kùránì kọ́lá nípa ọjọ́ ìpínlẹ̀ kìámà ní mẹ́nu gbẹ̀yìn àkídà yìí pé wọ́n ní tàbá àtàṣẹ́bí ìlà kéèyàn kó sínú ewu ìkú láìdá ìmákùnlé omi sọ̀láàrù àkídà kákìdà dá nítorí tó lè jẹ́ kí alìkìyàmà àbígbẹ̀yìn yẹn má dá oní alìfàsáàdù pínlẹ̀ ẹ̀tìtọ́dù kákìdà má dá ẹlẹ́ẹ̀kẹ́jì ń dáwà bá wòye sí pétéyàn bá ti ń ṣe ó lè má jáde yẹn ní good ending oní alìsọ̀rọ̀rù alẹ́lùmáàṣí kéèyàn dúró ní máa ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n èyàn gbọdọ̀ máa jìnà sẹ́sẹ̀ alàrínà ìjẹ́nibúnà kàbà ẹ̀rọ ìfẹ́sìmí wà ní fàwà ìṣàfẹ́ ìlànà àwọn ìjẹ́ kéèkéèké tà bá ń ṣe gan-an ní máa wá dún ní máa ṣe ìjòkó tẹ́sẹ̀ ìmẹ́sẹ̀ lẹ́yìn tẹ́yìn ó máa bá rìn máa bá ṣe ó wà nù tí máa tó bá ti máyà lára ẹni ẹ̀sẹ̀ bá ti má lára tó súnmọ́ tó kọ́ ẹ̀sẹ̀ owó rẹ̀ lókù sí ẹ̀mẹ́yà mọ́ká tí tí wọ́n kún ọ̀dánà sí lọ́wọ́ ó kú lórí ẹ̀sẹ̀ kémùtì tọ́lọ̀wọ̀ ẹ̀rọ sí ẹ̀mẹ́yà mọ́ká yóò kú lórí ìsìnà ẹ̀mẹ́yà mọ́ká gbọ́ ó kú lórí pẹ́ǹjẹ̀ nìbáláwà kò fi ilẹ̀ kó tó kú bá dún ní máa máa sẹ̀sẹ̀ tí yóò rí máa sẹ lọ́wọ́ bá àlékẹ́ ọlá ní nǹkankan ni ó ba ìdẹ́nìyàn jẹ́ ni ó ba ọkàn jẹ́ ìyá fi gbọ́dọ̀ jìnà sẹ́sẹ̀ tó yẹ́ sì darí wọn ní ó pa ọkàn kó tó kú wáyé tó tó ló bá tùmí ìtù ìlúkò ló bá fáwọn mọ́mọ́ ahmadu wọ́n láwọn rí pé ẹ̀sẹ̀ ní kọ́kọ́ máa ń pẹ̀ ní kúkú tó dé tínú tí ma ń jẹ́ kí ẹni gbẹ̀yìn tí ó dá onílè sọ̀rọ̀ alẹ́lmàásí kíyàn dún ní máa àwọn àti ó dá bákanáà inú tí ìmọ̀ jẹ́ kí èyàn kúkú tí ó dá tàbílọ̀ kọ́lọ̀ mọ́já kúgbẹ́ onínà ọdúnrù adẹ̀lẹ̀ istiqamati ẹni ti dúró dédé ó mọ̀ wà dúró dédé má alébùdó agbákòsò yẹn ti

kẹ́nìkan ma ma bẹ lórí dédé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí àkídà dáadáa lórí ìlànà dáadáa kó wá yẹ nígbà tó kù díẹ̀ tí ó kú àkọlọ̀ọ̀bà àríkẹ́ ọlá ó fi ìgbẹ̀yìn tí ò dáadáa rẹ̀ tọ́nà bá fi àkídà gidi tó fi ràn lọ́wọ́ tó tó rẹwà tó dáa tó fi ṣèkẹ́ yín ẹ máa ṣàdúrà kọ́lọ̀ máa gbé kú mẹ́ ọba náà afrid alaina sabran wa thabbit aqdana kọ́lọ̀ orí ọgbọ́nà ta wà yìí jẹ́ àlè ṣe sùúrù lé lórí jẹ́ kẹsẹ̀ wá lè dúró sísí má jẹ́ kẹsẹ̀ wá yìí lórí rẹ̀ tó kìí ṣe gbẹni tí mẹ lórí dédé báyìí lókù lórí ẹ̀wọ̀n kódà àti iláyà tàbí ẹni ń bẹ lórí ìsìláàmù tó gbúlò jùlọ torí ẹni tí ò bá ti wúwọ̀ kan ọ̀tí ìbálẹ̀ fọ́nàbọ́lọ́wọ́ sọ́ọ̀tọ̀ yọ́lọ́tàrà ń wọ́n àríkùn man kánà mustannan fọ́lẹ̀stanna bí ma ń kọ́dí láti ẹni bá fẹ́ máa tẹ̀lá wíyẹn ní bẹ́ bá especially ẹni tó kú lórí dada kó lásà rú ẹni kú lẹ́ẹ̀dúgbò rẹ̀ àti ẹkọ́ kúrò islam níta kó mọ́ kúrò islam wọn tálọ́kàn balẹ̀ kó kú lórí dáadáa níta àti ní ọ̀lá ìkùsí ààfin ọlọ́pàá bá ti lè mọ́ asáàbí kúrò àlàáwọ̀ àrùn náà sí wọn gbogbo ẹni bá wá lẹ́yìn wa à ń ní tàmá àpọ́lọ̀ ni wọ́n sí wọn ni ìsẹ́nìkan lẹ́yìn àwọn dáwí lẹ́yìn àwọn tí ọlọ́run bá wí fún wọn kò sẹ́nìkan tẹ́nu ìnìkan gbà tó ní ọ́nrẹ́ pèsè ọlọ́run yóò sí àtàmà tàmá ká tàwọn tó tẹ̀lá wọn náà tọ́lọ̀ bá yí àwọn náà fún wa tó kò wọ́n nílẹ̀ obìnrin tábára wọn bèèrè sáré àwọn yóò láàmà wá tẹ̀lú àwọn yóò ní kíṣe wọn kójọ wá kó àwọn yóò ní káàdì ọkàn wọn kó àwọn yóò ní kí bá ṣe ń bá wọn èèyàn àwọn ńlá gbọ́dọ̀ máa jẹ́ ká sí n yìí afáwọn abdullahi ọmọ masorod kúrò bá yọ́nà sí wọn náà sàábẹ̀ ànábì ni wọ́n sọ̀rọ̀ taa táàfìmọ̀ táwọn ẹni àná àwọn sàábẹ̀ ní ká gbé síwájú ni fi kama fanya fàwágádá kọ́líbà muhammadin khayra al-qulubi ọlọ́run wá rí pé ọkàn tí muhammadu ní ló dájú wà sọfáhá ọkàn tí muhammadu ní ló májú fàtàrọ̀ lórí oníṣẹ́ àdàtì yìí èyí lọ́bà tọ́láwọ́ òfin yẹmí àti ránàbí ọlọ́wọ́ mú ránàbí orí tí muhammadu ní ọ̀nà ni ò ò

ọlẹ́yìn tó pọ̀ ọlọ́mọlẹ́kẹ́ tó pọ̀ ọlọ́mọ tó pọ̀ fáìlẹ́yìn tó bá mọ́ ní nǹkan yóò sì jẹ́ ní wọ́n gan tọ́lọ̀ máa ní kọ́ máa darí ilé ìdásọ́nà ìdíkẹ́ ọ̀rẹ́ dáadáa ọlá àwọn supporters àwọn wúzọ̀rọ̀ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ máa ra ẹ lọ máa sọ́wọ́n ọlọ́run tó wá wo ọkàn àwọn tó kù lẹ́yìn ànábínú àwọn èèyàn àsìkò rẹ̀ pẹ́tàlẹ́ tó tún ṣe ń bẹ̀rẹ̀ sẹ́ àwọn àjàjà wá rí pé ọkà àwọn sàábí ànábì ló túmọ̀ jùlọ òun ẹwà jùlọ fọ́tọ́rọ̀ mú ọlọ́run wá márùn-ún àwọn sàábí ó wọn ní sàábí ànábì ó wọn lólùbá ànábì jẹ pítà àti lọ́bẹ̀ ní pé àwọn àyè ní kátẹ̀ níta àti ní pé kíyàn fìlà náà lẹ̀

tí ń jẹ́ pé ń gbàtọ́ lọ́wọ́ bá alékè ọlá tí ìránṣẹ́ ọlọ́run bá jò kó sọ́kà rẹ̀ àti ìránṣẹ́ èṣù ìránṣẹ́ èṣù máa ń sábà wí ní ìránṣẹ́ ọlọ́kà rẹ̀ látàràdá àfòlè ìmáàlì lílẹ̀ ìgbàgbọ́ gbogbo àwọn ẹni tí kú ọkà rẹ̀ bá lẹ tí gbàgbọ́ rẹ̀ bá lẹ ẹni gbàgbọ́ rẹ̀ bá lẹ kí ń sábà máa ń fa kéèyàn kú rédèrèdè kọ́lọ̀ má kú rédèrèdè bákan náà ẹni tí kí máa ń fa kéèyàn kú èdè rèdè o ní kéèyàn má máa rántí kú kéèyàn máa gbáyé nígbà ayé kóhùn òbí kú nígbà ayé bí báyé nìkan náà níbi tó ń lọ nígbà ayé kí gbádùn ayé nìkan ló ń fẹ́ náà ìrọ̀kọ́ ní gbádùn ayé pẹ̀lú ọmọ zínàtà láìlẹ́tì ń bẹ̀ lọ́wọ́ wa ta ló pa àwọn àgbádùn ayé léèwọ̀ fún wa gbogbo dáa ní gbogbo abẹ́láyé láwọn ìgbádùn táyé ń gbádùn àpé léèwọ̀ fún mi ni o ọlọ́run náà ló ń dá ohun ò ó ti déwọ̀ ní kéèyàn lọ máa mú gbádùn yìí lọ́nà èèwọ̀ gbogbo ìgbádùn ayé gẹ́gẹ́ bí tí a ti láǹfààní àti rí mú ọ̀nà èèwọ̀ nígbà náà ni ó tó déwọ̀ fún yàtọ̀ mọ́tò ń ti gbígbàdún ayé bá ṣe wá lé ìpọ̀ tó wàlàlá fẹ́ràn ti pàdé wọ́n wọ̀rọ̀ àpọ̀pọ̀ wàlàlá fẹ́ràn tó pàdé wọ́n lè lágbàrọ̀ yà lọ́wọ́ náà ìgbádùn ayé lè gúrù lóòótọ́ mọ́kò bẹ́ta bèlèǹtà sínú wá bẹ́sì bí ẹ bá wá sí fọwọ́ kan wákàlì kìyàmà kíyàn mẹ́gbàdùn àkíyàn mẹ́gbàgbé ayé ṣùgbọ́n kó yẹ pé wíwá tí yóò wákàlì kìyàmà ní ó kọjú bó láti wá sí tùmí òní tó pé ní òòrùn ayé kọmọ lọ́wọ́ bá lẹ̀ òní tó pé ní òòrùn ayé kọmọ sí lọ́wọ́ bá àdékẹ́ ọlá gbogbo ẹni tí wíwá ayé rẹ̀ bá ti ń jẹ́ gbogbo náà sí nàmbà 2 ó sàyé wá ọlọ́run nàmbà 1 tọ́lọ̀n lákọ́kọ́ tọ́lọ̀n má sì ní tọ́lọ̀n má sàánú ẹ̀ tí a rí gbọ́lọ̀ sákọ̀kọ́ yìí níṣẹ́ ẹjọ́ ńlá ń gbọ́lọ̀ sí nàmbà 2 pẹ́lẹ̀ lẹ́bí kì í ṣe nàmbà 2 gbọ́lọ̀ sí nàmbà 3 pẹ́lẹ̀ yìí tó bá jù tó bá wá yá a ṣẹ̀ṣẹ̀ wá sí tọ́lọ̀n bá rẹ̀ jọ́lá bẹ́ẹ̀ tó rán ayé má láti pìlẹ̀ wọ àwọn tẹ́ẹjọ́ bẹ̀rẹ̀ èsìta ìmá ṣe kí ọkọ̀ kìí ṣe mímọ̀ àti ti ẹ ṣe mú tí ma mú kíyàn kúkú àìdá kíyàn kú yẹn lè má kú kẹlẹ̀ rí mọ́ kígbẹ́ ìyẹn má dáa nípa ọlọ́run ní kíyàn gbàgbé alìkìyàmà láti sọ fún àmì ìdàpé ìmá sọ nípa alìkìyàmà ìmá sọ nípa kú àti ní tápàdà máa wí fún alẹ́yẹlé kìí sí kọ́dà ń bẹ́lẹ̀ fún àwọn kòwà lẹ́mì lórí dáadáa a ń bẹ́lẹ̀ fún ọ̀nà kápẹ́ lórí ayé lórí dáadáa ṣùgbọ́n àwọn fún wa níwì fún wa ká má gbà pípé lè kà bẹ ni wọ́n ń pè ìgbádùn ọ̀rẹ́ jùdílé lọ bí ya rẹ̀ ṣe jùdílé lọ mùsùlùmí ò wá nígbàgbé rẹ̀ fún ṣẹ́jú kan yóò máa rántí rẹ̀ tó bá fẹ́ kí ìgbésí ayé tó ń ní fún òkú dáadáa lẹ́yìn eléyìí tó wọ́n ìyẹn tí wọ́n kú báyìí lẹ́yìn gbọ́rọ̀ tó ti wá tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí o mọ́rọ̀ ọba rẹ̀ kí wọ́n lá wọ́n ní lẹ́yìn ikú wọ́n ní kò sí nǹkan míì mọ́ wọ́n rẹ́ tí àmá ti wá kú kò sí nǹkan kan míì má lẹ́yìn ikú ọ̀pọ̀lọpọ̀ gan bẹ lẹ́yìn ikú in fact lẹ́yìn ikú èèyàn lè wá ìgbésí ayé tó nígbà ní ìgbésí ayé tí ò ní nígbà nìgbésí ayé tàgbé nígbà tàbá kúta ó ní alhayatu labadiyya ó ní ìgbésí ayé láíláí ó ní alhayatu sarimadiyya ó ní ìgbésí ayé tí ò ní dákẹ́má níta agbọ́dọ̀ wá gbọ́dọ̀ wá hàn ní wípé lábà sọ̀rọ̀ nípa sàárè tí ń jẹ́ àkọ́kọ́ ilé téèyàn máa kọ́kọ́ dé nígbà téèyàn bá lálẹ́ kìyàmá a sọ̀rọ̀ nípa sàárè tí ń jẹ́ àwọ̀lù manazili yawmal kìyàmá àkọ́kọ́ bọ́sọ̀dù téèyàn kọ́kọ́ jòkó kan nígbà tá a bá ni ibi tó jẹ́ ìlú táà lè pè nílùú àjòjì tí ó sì ìlú àjòjì ní ìmá lẹ́yìn ẹ̀yẹ̀ láfíkà fún wa ní kíkà kàtàkùnbà ní tẹ̀síwò tí a fáwọn àgbà zainul abidin aliyu ibn hussein ibn ali ibn abi talib radiyallahu ta'ala an aliyu ibn rọ̀lọ́hìmọ́ wọ̀rọ̀ àbíyà zainal abidin ọmọ ọmọ ọmọ annabi ni ó sì wá àsìnkú wa pẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀gọ́rìbù gọ̀rìbù ẹ̀ṣà wọ́lẹ̀ àbàní ìnáyọ̀gọ̀rìbà gọ̀rìbù láàrín wọ́lẹ̀ kàmánì àjòjì wo tẹ́ ń bolú síẹ́njá wò ọ̀pọ̀ ní síẹ́njá nínú àti ní bá kú oníbàdàn takú olóògùn tá lọ bàdàn abá tí ẹ̀ lọ tó jìnà sí bàdàn táà ní fámílì ń bẹ táà ní àtàlọ́mọ ń bẹ wọ́n pè wá lájọ́sì abá ní tàbátà wó dáadáa lè sàlùkọ́ ibù gàríbà sáàmì wàrí àmàrí ẹnìkò nàìjíríà tọ́lọ sí súríà ẹnìkò nàìjíríà tó lọ yámánì ọ̀kọ́ ní ẹni tẹ́ á pè lájòjì iná lọ́rọ̀ ẹni tó yẹ kí ni àti yíká kájòjì òun lẹni tí wọ́n lọ jù sínú sàárè àjòjì inú yẹ̀pẹ̀ òun làjòjì ó tí ẹ bá wà ní yámánì yóò rí ẹ̀bá yà sẹ́rẹ̀ o bí ẹ bá wà ní yámánì ayé ti bí adéṣì ẹlì máa bá ayẹ́kẹ́ máa kọlù lé ó dẹ̀ ẹ̀lì fídíò kọlù jẹ́gà àwọn èèyàn lè yí mọ́tí àbá bẹnu sàárè gbogbo lé yóò sí yíò gangan lájò tí ó wá ti wá wà kémi àti gbígbá bá lọ sí yàmà nísìn á sì pèsè fún a bùrọ̀ amẹ́ríkà ẹ sì pèsè fún òun lẹ́ẹ̀sì dé lọ́lọ́dún sódẹ́lì gidi tí ò ní sógun bẹ́ẹ̀ tí náà yóò wà sàmbáyé tí máa ń lò lórí bí tó yẹ ká ṣe ìpèsè fún jù ní ìsìnkìn àjò tí ó padà gbé wa sínú sàárè táà nínú ju aṣọ ẹyọkan náà lọ àtàrà àwọn àgbàrí àgànà jù sáyé wọ̀láyé tó kú nìkan lọ́mọ bó ní àjò sàárè èsè jìnà tó tíra tí wọ́n lọ sí àjò tó jìnà níta gbọdọ̀ mú ní sọ́wọ́ tí mẹ́lápò ó tò mẹ́lá ṣé mo lọ́wọ́ láka àjò tó wọ́n tí mẹ́lápò bá gẹ̀dá tí mà lọ gbowó pẹ̀lú atm lórí àjò alìkìyàmà tí yóò bá sọ́ra sàbórí ìgbà àìdùn ìrìn àjò tó jìnà ní wàzà bí láyé bá lè gọ ní ṣùgbọ́n pèsè tí mo pèsè mo lè gbé mi débẹ̀ tẹ́rù yóò gbé yín débẹ̀ sáwẹ̀ta àgbàsá àgbà ní gbígbà tí ó tó wà dálìkìyàmà wàzà bí láyé bá lè gọ ní ọkùnwà tí ìta òfà ti pàlímà òkúrẹ́ tó lóbó ní ọmọ àní kò tí wá dàgbà ojoojúmọ́ ni èyíyàn lẹ́sí lára ojoojúmọ́ sí ni ìkúnlé mẹ́kàkiri olíbẹ̀kọ̀ yẹ́dùnú bí lọ́sùn alẹ́wọ̀há ayé máa yẹ àwọn ẹ̀ṣẹ̀ ní mo fi ṣe ìṣẹ́ lójoojúmọ́ ẹ̀lẹ́gbẹ̀ ọmọ yẹ rẹ̀ ma ayé máa yẹ rẹ̀ tẹ́lẹ̀ ohun ọlọ́wọ́ yẹ ọlọ́mà iye àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ ọlọ́run ṣe mọ́ ń pọ̀pọ̀ èyí tí mo ṣe ń pọ̀pọ̀ lọ́mà èyí tí mo ṣe ń gbangba ọlọ́mà ọba ń tọ́jú ẹ̀ tọ́lọ̀mbá ní kò máa fi ìyà ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan jẹ mílẹ̀ kọ̀ọ̀kan rí àti tọ́mọ wá bá ṣẹ̀wà ìgbàkan kíákíá lásàrí fún ìyẹ̀ṣẹ̀ jẹ ẹ̀kàn ọmọ kí bá ara gàgẹ́bà ìkòrá ẹ̀ṣàrí gbà létí kí àkókò mọ́ ọ̀rẹ́ wọ́n wá dúró tí wọ́n ti fi sọ́lọ́wọ́ bá àríkẹ̀ ọlá máa hàlà ọlọ́run wá ní ọlọ́run wá sí sùúrù wọ àyèkò amóhàlà ni ọlọ́run ń dámidó bóyá yìí tuntun bá ọ̀pọ̀tà máa rẹ̀ sí gbogbo ìgbà wákàtí wákàtí ayé mi ń lọ ìjò tó gbà kàkí ìmọ̀ àsọ̀tọ́ tẹ́ni kí ni ìṣubú sí kí ni ìsàbámà ni ìsàbámà ẹ̀rùn tí ìkí pé ìsàbámà àwẹ̀ tí ìkí gbà pé ìsàbámà àzàkátó owó rẹ̀ tí ìgbìgbè yọ ìsàbámà àti gbàdúrà kí lọ ági tí ìtì lọ ági ti mo ṣubú káwá ní kí ní ń sọkó sí tí wá ní torí ọlọ́ tọ́lọ́pọ̀ ẹkùn wọ́n ti láyé náà wọ́n ti wá rí bẹ́ẹ̀ Àdàlẹ̀rí àbọ́lẹ̀kú àbúwà àbámọ́jíta nídá. Ṣèbílẹ̀ àti tẹ́bàfẹ́ sẹ́lọ́wọ̀n bá àdẹ́kẹ̀ ọlá, á tìlẹ̀kùn máa rí àtìlẹ̀kùn máa rí máa sẹ́lọ́wọ̀n, á máa tìlẹ̀kùn máa rí máa sí gbìyànjú àti sẹ́lọ́wọ̀n.

pẹ̀lú kí máa rárá mi létí nípa ọjọ́ kẹyìn kọ́lọ̀ ń lè bá fi sàánú mi Ọ̀dọ̀dọ̀ aláàmù máa bí i, ọkùnrin tàbí aláàmù máa

mi ò lè lẹ́sẹ̀ pé máa ń mọ́ ìtọ̀rí ha wọ́n ti tẹ́mi sílẹ̀ wọ́n tẹ́mi sílẹ̀ nígbẹ́ sílẹ̀ pé mo ti fẹ́ kú ní sàárẹ̀ ọwọ́ dókítà wá ń yí mi sọ́dún èyí mi sósì láti wò bí o lè fún ẹlọ́gùn tí mo lè mú tí ìfẹ́ ọkọ̀ tẹ́jà náà mọ́bà lọ́má wọ́n sáré lọ ọ̀tá òbítọ̀ bí ibi wọ́n lọ gbé dókítà wá ké yíò àà níjà ní kébí ọkọ̀ wá fún mi lóbò kí mi bàbá ṣùgbẹ́mi náà ti mọ̀ pé wọ́n kàn lè gbé dókítà wá ní dókítà lè máa ti mi ní fẹ́ǹsì kó máa ṣẹ́ ó lè ti máa fún mi ní paracetamol kó máa iṣẹ́ kó máa ké paracetamol ní òun lè ṣiṣẹ́ má. ọ̀ṣọ́ bẹ̀rẹ̀ sí wọ́n sọ́ọ́ wá bẹ̀rẹ̀ sí máa gbà ń fà á yọ ọ̀sọ̀rọ̀lọ́ òjò bẹ́ẹ̀ ni ikú ń fà ẹ̀mí mi jáde gbogbo egungun ara mi ni ó máa fi ìgbà tí wọ́n ń fẹ̀ mi jáde lára mi bẹ́ẹ̀ sì ni màláìkà tí ó máa gbà ní ó máa gbà bè láàrin wọ́n gba ẹ̀mí

ní tó wó wá jí nǹkan tí ó wá kòrò kò ní ṣe má ọgọ́mọdú ní ọ̀rọ̀ halkúlù wà ń sọ nígbà náà fámílì mi ìyàwó mi ọmọ mi ní ó ti dàkí mo ti kú ọgọ́mọdú ní ó wà bọ̀wọ́ ó fi pa mí lójúdé lórí ẹni kú ẹnìkò kẹni bí gbẹ́mà nìkẹ́nà lè lajúlẹ̀ lè ọrí ẹnìkẹ́nà tí ó dẹ̀ sí àwọn èèyàn ní ó wà dé lẹ́gbẹ̀ẹ́ tó kùrùkọ̀kùrọ̀ tó mà dún ní wọ́n fọwọ́ bù ó lójú àwọn òrìnlẹ̀ ah, wọn kò mọ́ káàmọ̀ lọ wọ́n aṣọ táwọn والوالدين وقام من كان حب الناس في عجل ẹni tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀mì náà nìyẹn ni wọ́n ni ó sáré ní sáré kí náà wà lè mọ̀ gásílù kò ń ti وقال يا قوم نبغي غاسلا حذقا حر أديبا أريد فجاءني رجل منهم فجرد ẹni yóò wá ní sáánù mi kò ní rántí báṣọ náà mo rà ó náà pọ̀ tí mo fi á ní tí ò ní ẹ̀tọ́ máa wọ̀ mú tọ́rẹ̀ ya ni ó tẹ̀mẹ̀ sórí rẹ̀ pé kò lè bá jẹ́ni tí ó wẹ̀ fún mi فجاءني رجل منهم فجردني من الثياب وآراني وأفردني وأودعني على الألواح منطرها وصار ربي kàbálì máa yóò máa wá dá mi lémi lórí mí ìfà òkí látòkè wà yóò wá wẹ̀ fún mi gàṣìlàṣà láta níwẹ̀ mẹ́ta wọ́n ti wá wẹ̀ fún mi lẹ́ẹ̀mẹ́ tátàfà